praise the lord ẹ jẹ́ ká kí hallelujah ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ mà ṣe o pẹ̀pẹ̀ àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé. ẹja lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ fún àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó pa wá mọ́ tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí òjò kórìíwó gbàbọ̀dẹ̀ ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá ní gbogbo ìrìn àjò wa àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun àtọ́bájayé ẹlẹ́rù lẹ́yìn olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún àánú adúpẹ́ fún orí ọ̀fẹ́ etí ẹlọ́run fi dá wa sí tẹ́ fi ń pa wá mọ́ tẹ́ẹ̀fẹ́ jẹ́ kí ewu kó wu wá nínú gbogbo ìrìn àjò wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa ẹ̀yìn wa ọpẹ́ àti ìtààmú wa lórúkọ jésù olúwa yóò ṣe ìtẹ́wọ́gbà olúwa ló ṣe o àmì mo ṣe o adúpẹ́ adúpẹ́ ayànlógo torí pé ọlọ́run ẹ̀ ń dáàbò yín bò wá ẹ jẹ́ kó ní wọ́n gbàbọ̀dé ọ̀fà ayé ọ̀fọ̀ ẹ̀jọ́ bà wá ọ̀fà ogun ẹ̀jọ́ bà wá bàbá jésù gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa lórúkọ jésù olùgbàlà gbọ́ pẹ́ olùgbàlà gbọ́ ẹ̀yìn bàbá gbọ́ pẹ́ ẹ̀mí mọ́ gbọ́ ẹ̀yìn bàbá gbọ́ pẹ́ lórúkọ jésù olúwa gbà yín wá ẹ jẹ́ á dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a rí gbà ẹ jẹ́ á dúpẹ́ fún àánú tí a rí gbà olúwo ṣeun olúwo ṣeun ó mú mi wà láyé ó ṣe ó bàbá ó mú wa wà láàyè ó ṣeun o ẹ ṣé bàbá ẹ mú wa wà láàyè ẹ ṣé o bàbá ẹ mú wa wà láàyè ẹ ṣeun olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tí ò dojú àdúrà tiwa ní gbogbo ọ̀nà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gbà yín wa olúwa gbọ́ ọpẹ́ wa ọlọ́run tó wọlé ikú ọlọ́run tó wọlé àìsàn ọlọ́run tó wọlé ìbànújẹ́ olúwa gbọ́ pẹ́ wá lórúkọ jésù kristi olùgbàlà gbà yín wá gbọ́ pẹ́ wá jésù gbà yín wá jésù gbọ́ pẹ́ wá gbà yín wá gbọ́ pẹ́ wá gbà yín wá bàbá o ṣeun ọmọ o ṣeun ẹ̀mí mo ṣe ìyìn yorùkọ yín olúwa ògo yorùkọ yín olúwa bàbá jésù gbọ́ pẹ́ wá bàbá jésù gbà yín wá bàbá jésù gbọ́ pẹ́ wá bàbá jésù gbà yín wá ẹjá lọ bẹ̀rẹ̀ sí ní tọ́ ọ̀rọ̀ ẹni jẹ́ ẹ̀ṣẹ̀ pé tó bá ní gbogbo ibi tá a ti kùnà kí Jésù kó dáríjì wá kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fàwọ́ ẹ̀ṣẹ̀ wa yá àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù bàbá àwa síwájú wọ Ọlọ́run tó bá ní gbogbo ibi tá a ti kùnà Olúwa jọ dáríjì wá Olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa yá tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mọ̀jẹ̀ ká dúrà wá kó gbà lálẹ́ yìí bàbá dáríjì dáríjì dáríjì dáríjì wá Jésù dáríjì wá Jésù dáríjì wá olúwa dárí ẹ̀ṣẹ̀ jì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ọlọ́run tó pọ̀ nípa àtẹ̀gbára olúwa dárí ẹ̀ṣẹ̀ jì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀ṣẹ̀ mọ́jọ dènà àdúrà wa nínú ìpéjọpọ̀ àdúrà tálá yìí olúwa má kí ẹ̀ṣẹ̀ kó dènà àdúrà wa olúwa jẹ́ ká rí àánú gbà lórúkọ jésù olúwa jẹ́ ká rí àánú gbà olúwa jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká rí àánú gbà olúwa jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká rí àánú gbà lórúkọ jésù ẹnì kọ̀ọ̀kan wa olúwa jẹ́ àrí àánú gbà olúwa ṣàánú fún wa bàbá jésù ṣàánú fún wa olúwa jẹ́ àrí àánú gbà olúwa jẹ́ àrí àánú gbà jésù kristi olúwa wa jésù olúwa wa à lọ síwájú ọlọ́run à gbàdúrà so à ń sọ fọlọ́ pẹ̀lú nínú ìpéjọ pàdúrà tálẹ̀ yìí olúwa wa bá ayé mi pàdé olúwa wa la ayé mi kọjá pẹ̀lú agbára ìyanu rẹ̀ já gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù mú wa pàdé rẹ ó bàbá ẹ̀mí mímọ́ mo máa ti dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi tún ṣe olúwa sọ̀kalẹ̀ wá láyé wa kọjá la ìdílé wa kọjá la iṣẹ́ wa kọjá láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa láyé mi kọjá olúwa láyé mi kọjá olúwa ẹja gbàdúrà olúwa láyé mi kọjá olùgbàlà láyé mi kọjá àìkọ́bá sindali kapo sanfọ jìnnìà bàbá jésù jọ sọ̀kalẹ̀ jésù máa bọ̀ jésù sọ̀kalẹ̀ jésù máa bọ̀ olúwa láyé mi kọjá olúwa là ilé mi kọjá olúwa là iṣẹ́ mi kọjá mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ bàbá sọ̀kalẹ̀ jésù máa bọ̀ jésù máa bọ̀ ẹjá gbàdúrà olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi lálẹ́ olúwa sọ̀kalẹ̀ wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu láyé mi kọjá kapo kápá jésù oníṣẹ́ ìjànà olúwa sọ̀kalẹ̀ jésù oníṣẹ́ ìjànà wọ́n fa yé mi kọjá wọ́n fa yé mi dábẹ́rẹ́ wọ́n fa yé mi ṣìjànà wọ́n fa yé mi dábẹ́rẹ́ wọ́n fa yé mi ṣìjànà jésù oníṣẹ́ ìjànà láyé mi kọjá láìṣẹ́ mi kọjá láìdílé mi kọjá láyé àwọn ọmọ mi kọjá olúwa sọ̀kalẹ̀ sínú ilé tá à ń gbé ẹbí mọ́ sọ̀kalẹ̀ olúwa lágbàdo àkọjá jésù kristi olúwa wá àgbàdua àsọ fún wa wọn ní òpin jọpa dúà ìtàlẹ́ yìí ẹja sọ fọlọ́run kọlọ́run kó dáná sun wọn gbogbo ìmísíkìmísí àìkọ́bà gbogbo ẹ̀dákẹ́dá gbogbo ogun kógun ètò tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan wọn ní òpin jọpa dúà yìí a sọ fọlọ́run pé kọlọ́run kó finá sun dànù àdúà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù bàbá tó bá dé gbogbo ìmísíkìmísí tó bá ní gbogbo ogunkógun tó tẹ̀lé ẹnikẹ́ni wọnú péjọpọ̀ àdúrà ti alẹ́ yìí lórúkọ Jésù olúwa dáná sun ogun náà dáná sun ogun náà gbogbo ẹ̀yin ìmísí òkùnkùn lórúkọ jésù ẹ máa gbiná <laughs> yes gbogbo ẹ̀yin ìmísí òkùnkùn lórúkọ jésù ẹ máa gbiná gbogbo ẹ̀yin ìmísí òkùnkùn lórúkọ jésù ẹ máa gbiná alimaku sindikapolia gbogbo ẹ̀yin ìmísí òkùnkùn lórúkọ jésù ẹ máa gbiná ẹ máa gbiná ẹ máa gbiná ẹ máa gbiná yes olúwa fi náà sọ wọn dànù alikapadalima olúwa dáná sun wa gbogbo ẹ̀mí ṣẹ́kù kan lórúkọ jésù olúwa dáná sun wa gbogbo àwọn ẹ̀dá àfogun jáni gbogbo àwọn ẹ̀mí kẹ̀mí tó tẹ̀lé ní kọ̀ọ̀kan wa náà péjọ pàdúrà yìí bàbá jésù jọ olúwa dáná sun wa olúwa kọlù wọn olúwa fa ìjọba wọn ya lórúkọ jésù ẹ̀mí mọ́ fa ìjọba wọn ya lórúkọ jésù olúwa fi iná sun wọn dànù lórúkọ jésù olúwa fi iná sun wọn lórúkọ jésù olúwa dáná sun wa ẹ̀mí mọ́ kọlù wọn gbogbo ìjọba òkùnkùn olúwa wó dànù gbogbo ìjọba òkùnkùn olúwa wó dànù gbogbo ìjọba òkùnkùn olúwa wó dànù gbogbo ìjọba òkùnkùn olúwa wó dànù àlèmàkò sídìkàpá àlèmàsọfà jírìkàpá gbogbo ẹ̀dákẹ́dá ètò tẹ̀lé ẹnikẹ́ni wọnú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ ẹ̀mí mọ́ bẹ́kùn dídà olúwa bẹ́kùn dídà olúwa fúnná sun wọn gbogbo àwọn àlejò àwọn àjèjì ẹ̀mí tó ń tẹ̀lé wa kiri àwọn àjèjì ẹ̀mí tó ń bẹnu ayé wa tó ń bẹnu iṣẹ́ wa tó ń darapọ̀ mọ́ ìrìnàjò wa lórúkọ jésù kristi olúwa kọlù wọn olúwa fúnná sun lórúkọ jésù olúwa ni wọ́n dànù alimaku sídìkà pọlíbàṣàfà jìyà ló wọ́n dànù jésù ló wọ́n dànù àwọn ẹ̀mí àfogun jani àwọn ẹ̀mí adánilóró lórúkọ jésù ẹgbọ́fà lórúkọ jésù ẹgbọ́fà agbẹ̀yìndé baba jésù táwọn lọ́fà olúwa fúnná sọ wọ́n dànù ẹ̀mí máa ń rún wọ́n dànù lórúkọ jésù rún wọ́n dànù rún wọ́n dànù rún wọ́n dànù jésù kristi olúwa wà jésù olúwa wà àgbàdua àsọfọlọpọ olúwa tó bá dé gbogbo gbogbo gbogbo ọ̀mbrẹ́là òkùnkùn etí àwọn ọ̀tá fi bu ayé wa tí wọ́n fi jẹ́ kí òjò òbùkún kó rọ̀ lé wa lórí yes ẹja sọ fọlọ́run pé kọlọ́run kó fàyà ọ̀mbrẹ́là òkùnkùn ọ̀mbrẹ́là tó bu ayé wa mọ́lẹ̀ tí ò jẹ́ kí òjò òbùkún rọ̀ lé wa lórí tí ò fi jẹ́ kí òjò ìṣẹ́gun rọ̀ lé wa lórí ẹja gbàdúrà pé olúwa fàyà olúwa fàyà ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa dáná sun gbogbo àwọn ọ̀mbrẹ́là òkùnkùn táwọn fi bo ayé wa ọ̀mbrẹ́là òkùnkùn ta pólí òkùnkùn táwọn ọ̀tá fi bò wá tí wọ́n fi jẹ́ kí òjò ìbùkún òjò agbára òjò àánú kó lórí lórúkọ jésù olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà lórúkọ jésù olúwa fìjọ́nà fìjọ́nà jésù fìjọ́nà jésù bọ̀gánà jésù fìjọ́nà jésù bọ̀gánà olúwa fìjọ́nà ọ̀mbrẹ́là òkùnkùn etí àwọn ọ̀tá dàbò wá ta pólí òkùnkùn etí wọ́n dàbò ayé wa láti má jẹ́ kí ògo rẹ kó farahàn láti láti mọ́ jẹ́ kí òjò ìbùkún kó rọ̀ lé wa lórí lórúkọ jésù nínú ìpọ́jọ́ pàdúrà tálẹ̀ olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà jésù kristi olúwa wa agbádùn aṣọ fún ọmọ tó bá ní gbogbo ẹ̀mí olùdènà gbogbo ẹ̀mí àtakò gbogbo ẹ̀mí àṣetì gbogbo ẹ̀mí àmúbọ̀ nínú ìrìn àjò ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀já sọ fọlọ́run pé kọ́lọ́run kó fi náà sun wọn dànù gbogbo ogun olùdènà gbogbo ogun àtakò gbogbo ẹ̀mí olùdènà lójú ọ̀nà eré ayọ̀ ẹnìkankan wa a gbàdúrà pé olúwa dáná sun wa olúwa run wọn dànù ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bá ṣẹ́gun ìdènà Baba jésù ṣẹ́gun ìdènà ṣẹ́gun àtakò lórúkọ jésù ṣẹ́gun ìdènà lórúkọ jésù ṣẹ́gun àtakò lórúkọ jésù ṣẹ́gun ìdènà lórúkọ jésù ṣẹ́gun àtakò gbogbo ogun olùdènà olúwa ṣẹ́wọ́lẹ̀ gbogbo ogun alátakò olúwa ṣẹ́wọ́lẹ̀ tó bá ní gbogbo àwọn ẹ̀mí tó ń takò wá àwọn ẹ̀mí tó ń dí wa lọ́wọ́ lórúkọ jésù olúwa ọ̀run wọn dáná lórúkọ jésù ẹgbọ́fà alema sede pida halika sefo jidika polia olúwa ràn wọ́n dànù ẹ̀bẹ̀ máa ràn wọ́n dànù olúwa bá ṣẹ́gun olùdènà olúwa bá ṣẹ́gun àtakò olúwa bá ṣẹ́gun olùdènà olúwa bá ṣẹ́gun àtakò nínú àjọ ẹnìkọ̀ọ̀kan wa olúwa ṣẹ́gun olùdènà olúwa ṣẹ́gun àtakò nínú àjọ ẹnìkọ̀ọ̀kan wa olúwa ṣẹ́gun olùdènà olúwa ṣẹ́gun àtakò nínú àjọ ẹnìkọ̀ọ̀kan wa olúwa ṣẹ́gun olùdènà olúwa ṣẹ́gun àtakò olúwa ṣẹ́gun olùdènà olúwa ṣẹ́gun àtakò jésù kristi olúwa wa ẹjá wo ìwé jeremiah chapter one verse nineteen ibẹ̀ la ti fẹ́ gbàdúrà lálẹ́ yìí Jeremiah one nineteen so ọlọ́run bá Jeremiah sọ̀rọ̀ so wòlíì Jeremiah ó jẹ́ ẹnìkan tí ọlọ́run pè láti ìgbà tó ti wà ní ọ̀dọ́ so ara ìdí nìyẹn tí ìgbà tí ọlọ́run pè é ọlọ́run sọ pé láti ó ní kí n tó kí àwọn òbí rẹ gan tó bí ọ kí wọ́n tó lóyún rẹ onígbà yẹn gan mo ti pè ọ́ mo ti yà ọ́ sọ́tọ̀ gẹ́gẹ́ bí wòlíì mi. Mm -hmm as my prophet so ọlọ́run pè at a tender age ẹ rí i pé wo samuel náà ọlọ́run pè samuel at a tender age so ọlọ́run wá sọ fún un jeremiah one nineteen ó ní ó ní wọ́n á dìde ìjà sí ọ ó they will fight against you they will fight against you ẹgbẹ́ o ó they will fight kò ní pé wọ́n ò ní bọ́ ọjà o They will fight against you, but they shall not prevail against you. So àfi tá a bá ń tanra wa jẹ nìkan láti ní pé àwọn ọ̀tá ò ní gbógun tiwa. Àfi tá a bá ń tanra wa jẹ ni wọ́n á gbógun o ṣùgbọ́n Bíbélì ní pé wọn ò ní borí wa. Mo gbàdúrà tó bá dé bá àwọn tó ń gbógun tiwa Ọlọ́run yóò gbógun tiwọn. Yes, ó ní wọn ò sì ní borí. Ó ní torí pé kí ni o? Ó ní for I am with you says the Lord to deliver you ó ní nítorí pé mo wà pẹ̀lú rẹ báyìí ni olú àwọn ọmọ ogun wí láti eke ni o láti gbọ́ láti gbà ọ́ they will fight but they will not prevail àdúrà wa alẹ́ nìyẹn they will fight against you but they will not prevail oh my god àwọn gbàdúrà ẹni bá ń bá mi jà ẹni bá ń bá mi jà ọlọ́run yóò gbẹ̀san mi lára rẹ̀ ẹja kọrin o ẹni bá ń bá wa jà. Ah ẹni bá ń bá wa jà ọlọ́run yóò gbẹ̀san wá lára rẹ̀ oṣó ló ń bá wa jà àjẹ́ ló ń bá wa jà èmèrè ló ń bá wa jà ọlọ́run yóò gbẹ̀san wá lára rẹ̀ ó yá o ẹni bá ń bá mi jà ẹni bá ń bá mi jà ọlọ́run yóò gbẹ̀san mi lára rẹ̀ ẹja kọrí o ẹni bá ń bá wa jà ẹni bá ń bá mi jà ọlọ́run yóò gbẹ̀san mi lára rẹ̀ ẹni bá ń bá mi jà ẹni bá ń bá mi jà ọlọ́run yóò gbẹ̀san mi lára rẹ̀ o ẹni bá ń bá mi jà ọlọ́run yóò gbẹ̀san mi lára rẹ̀ o ẹni bá ń bá mi jà ọlọ́run yóò gbẹ̀san mi lára rẹ̀. a ń gbàdúrà olúwa gbogbo àwọn ẹ̀mí èṣù tó dojú ogun kọ mí <laughs> olúwa bá ń kọlù wọn olúwa ṣe kíni olúwa kọlù wọn àwọn alábàdàn òkùnkùn tó dojú ogun kọ mi tó dojú ogun kọ ìdílé mi tó dojú ogun kọ iṣẹ́ mi olúwa bá ń kọlù wọn kó bá wọn jà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù yes yes olúwa kọlù wọn <laughs> bàbá jésù kọlù wọn àìkọ́dábà sí dáníkápá ọ̀rọ̀ rẹ sọ yí pé wọ́n bá wa jà ó ní ṣùgbọ́n wọn kò ní borí wa torí pé ìwọ wà pẹ̀lú wa láti jà fún wa láti gbèjà wa jà tó bá dé gbogbo àwọn tó ń fi agbára òkun bá wa jà àwọn tó ń fi agbára àjẹ́ tó fi ń bá wa jà àwọn tó wọnú ìmùlẹ̀ òkùnkùn lọ àá láti máa bá wa jà olúwa bá wọn jà àwọn ẹ̀mí èṣù gan tó ń bá wa jà àwọn ẹ̀mí èṣù tó ní pé kó máa yọ wá lẹ́nu lórúkọ Jésù olúwa kọlù wọn ẹ̀mí má bá wọn jà rò wọ́n dànù lórúkọ Jésù olúwa rò wọ́n dànù fìnnà rò wọ́n dànù lórúkọ Jésù fìnnà rò wọ́n dànù àlímà àìkọ́dábà sìndálì kápá olúwa rò wọ́n dànù ẹ̀jẹ̀ àgbà o ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la gbàdúrà yẹn gbogbo àwọn tó ń bá mi jà àwọn tó lọ gbàgbára òkùnkùn láti máa bá mi jà lórúkọ Jésù olúwa dìde olúwa kọlù wọn ẹ̀mí máa ń rò wọ́n gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń bá mi jà lórúkọ Jésù ẹ̀rùn dànù lórúkọ Jésù ẹ̀rùn dànù olúwa fi wọ́n ṣòfò dànù olúwa dáná sun wá bàbá jésù dáná sun wá bàbá jésù kọ olúwa kọlù wá olúwa wó wọn dànù olúwa run wọn dànù lórúkọ jésù olúwa run wọn dànù lórúkọ jésù olúwa run wọn dànù lórúkọ jésù olúwa run wọn dànù. jésù kristi olúwa wa àtúgbàǹgbà kejì olúwa gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń bá mi jà so àwọn àwọn ọ̀tá ibùgán àwọn tó jẹ́ physical enemy ẹ̀mí èṣù náà wọ́n ń lò láti máa báyàn jà so àwọn ẹbọ tí wọ́n ń gbé yẹn so wọ́n fi invoke àwọn ẹ̀mí èṣù ni wọ́n á gbẹ́bọ pé ẹ lọ gbẹ́bọ báyìí so láti fi invoke àwọn ẹ̀mí èṣù ẹ jẹ́ gbàdúrà gbogbo gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń bá mi jà àwọn alágbàrúkùn tó ń yọ mí lẹ́nu <laughs> olúwa bá mi run wọ́n dànù olúwa kọlù wọn olúwa fa ìjọba wọn yá ẹ̀mí mọ́ tàwọn lọ́fà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn tó ń bá wa jà àwọn ẹ̀dákẹ́dá àwọn mísíkímísí tó ń bá wa jà tó ń gbógun tiwa tó ń yọ wá lẹ́nu bàbá jésù dìde olúwa dìde olúwa run wọn dànù yes olúwa dìde nínú agbára ńlá rẹ kó run wọn dànù ọba àwọn ọba dìde olúwa dìde nínú agbára ńlá rẹ kó o sì run wọn dànù ọlọ́run àwọn ọmọ ogun olúwa dìde nínú agbára ńlá rẹ kó o sì run wọn dànù ẹ̀rí mọ́ kọlù wọn olúwa bá wọn jà olúwa kọlù wọn olúwa bá wọn jà olúwa kọlù wọn olúwa bá wọn jà lórúkọ jésù olúwa kọlù wọn jésù kristi olúwa wá jésù kristi olúwa wá a ó gbàdúrà a tún gbàdúrà lẹ́ẹ̀kan sí pé olúwa gbogbo àwọn tó ń bá mi jà àwọn ẹ̀mí èṣù tó ń bá mi jà àwọn alágbára òkun tó ń yọ mí lẹ́nu olúwa dìde ẹ̀mí mọ́ kọlù wọn olúwa run wọn dànù olúwa fa ìjọba wọn ya ẹja tún gbàdúrà yẹn lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo àwọn alágbára òkun tó ń bá wa jà olúwa dìde àwọn tó lọ gba agbára àjẹ́ àwọn tó lọ gba agbára òkùnkùn lé wa lórí láti máa lò sí wa lórúkọ jésù olúwa kọlù wọn kó orun wọn dànù jésù kristi olúwa wa ẹja gbàdúrà yìí a sọ fọlọ́n pé olúwa gbogbo èdè tó dè mí olúwa bá mi jà ẹ̀mí mọ́ tú mi sílẹ̀ ẹ̀mí mọ́ sọ mí di òmìnira pátápátá kó ní gbogbo èdè èṣù ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo èdè tó dè ẹnì kọ̀ọ̀kan wa àwọn èdè tó dè wa àwọn èdè tó de ayọ̀ wá àwọn èdè tó de àwọn ìlérí ayọ̀ tí òjì ó ṣẹ lórúkọ jésù olúwa bá wa jà ẹbí má jáde jáde jésù jáde jésù jáde jésù tú wálẹ̀ ọlọ́run àwọn ọmọ ogun olúwa tú wa lẹ̀ olúwa já gbogbo èdè já gbogbo èdè jésù já gbogbo èdè jésù tú wa sílẹ̀ já gbogbo èdè ẹ̀mí máa já gbogbo èdè sọwádó òmìnira lórúkọ jésù sọwádó òmìnira lórúkọ jésù sọwádó òmìnira já èdè tó dé wa jésù kristi olúwa wa a gbàdúrà béèrè fún agbára ẹja sọ fún náà pé olúwa wá wọ̀ bẹ́ẹ̀ lágbára agbára tó borí gbogbo ogun èṣù agbára tó borí gbogbo ogun ọ̀tá olúwa gbé wọ̀ mí ẹ̀mí má mẹ́sì mi ẹ̀mí má gbé mi wọ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa mẹ́sì wa mẹ́sì mi bàbá mẹ́sì mi à mẹ́sì mi o ẹ̀mí mímọ́ mẹ́sì mi agbára ńláńlá tó gbé jésù wọ̀ ní ọjọ́ wọn ni. Ojo, bàbá mi sí mi ó yá mi sí mi bàbá mi sí mi ah. mi sí mi bàbá mi sí wa agbára ńláńlá tó gbé Jésù wọ ní ọjọ́ wọn ni bàbá mi sí wa ẹ jẹ́ á máa bèrè fún agbára olúwa wọ̀ mí lágbára ẹ̀mí máa gbé mi wọ̀ olúwa mẹ́sí mi olúwa mẹ́sí mi dáná agbára sínú mi dáná agbára sínú mi wọ̀ mí lágbára Jésù wọ̀ mí lágbára Jésù wọ̀ mí lágbára Jésù wọ̀ mí lágbára Jésù olúwa gbé wa wọ̀ ẹ̀mí mọ́ gbé wa wọ̀ ẹ̀mí mọ́ gbé wa wọ̀ sọwọ́dà lágbára lórí ayé sọwọ́dà lágbára lórí èṣù lórí ẹ̀ṣẹ̀ lórí ogun sọwọ́dà lágbára olúwa gbé wa wọ̀ ẹ̀mí mọ́ gbé wa wọ̀ lórúkọ jésù olúwa wa jésù olúwa wa jésù olúwa wa. ìwọ ló